الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 بدعة ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته atọ́ra ní kéèkì ọlọ́run ọba àfihàn jẹjẹ tán ọlọ́run ọba فاسواجو دا النبي صلى الله عليه وسلم اتورا النبي صلى الله عليه وسلم اتوا صحابة النبي صلى الله عليه وسلم اتبقوا قولوا رجونا النبي صلى الله عليه وسلم سيدي يدعو إلى القيامة نعم àlàyé tí a ń bá lọ òun náà ni ọ̀rọ̀ àìyẹ́dùrú bil jahal ọ̀rọ̀ nípa wípé ǹjẹ́ a lè fúnyà ní àwíjàre ike aláìmọ̀kan ni lórí àwọn nǹkan tó bá ṣe tó bùkátà kọ́ yẹ pé a gbèdájọ́ lórí ǹjẹ́ a lè wòye sí ìjà ìmọ̀kẹni náà ká fi gbé ìdájọ́ náà kúrò lórí ẹ̀ ká má fi gbé ìdájọ́ náà tí ó yẹ kí a gbélé lórí ká má fi gbélé lórí. naam eré báyìí ni nǹkan tí à ń gbéyàwó lọ. a ti ṣàlàyé nípa àwọn ẹ̀rí tí tí a ti gbé ọ̀rọ̀ wọn yẹ̀wò tí wọ́n jẹ́ àgbàfà nínú ma tafsir al-imam ibn kathir rahimahullah ta'ala àti al-imam muhammad al-amin al-shinqiti ọ̀rọ̀ tí wọ́n sọ nínú tafsir wọn ìgbà tí wọ́n sọ̀rọ̀ nípa آية سلام ذلك معذبين حتى نبعث رسولا آية ما صلى إلو لآية ومو أو روا لوري العذر بالجاهل káfíń rẹ̀ ní àwíjàre aláìmọ̀ká ọ̀rọ̀ kan tó yẹ pé ẹnu àwọn àfa àkókò lórí ọ̀rọ̀ náà ọ̀rínà àwọn àfa àtọ́ sọ pé àníwòye sí àìmọ̀ká lára àyàn táfi gbédájọ́ lé lórí àmọ́ pẹ̀lú àwọn májẹ̀mú tí wọ́n fi kalẹ̀ fún ẹni tí àníwòye sáyìn ara rẹ̀ àti nínú àwọn afá súnà àwọn tó wà lódì kejì tí wọ́n ní síwájú ká tó gbẹ́dájọ́ léèyàn lórí àkọ́kọ́ wò yìí ná ìjà aláìmọ̀kan ni àbí kì í sọ aláìmọ̀kan só mọ̀dájọ́ ti ń sọ àbí mọ̀dájọ́ ti ń sọ. Tàbí bí tí a ti wá ní àtẹ̀síwájú lónìí insha Allah ta'ala. Òun náà ni lórí àwọn ẹ̀rí tí ó tún wá lórí ọ̀rọ̀ ìwòye sí àyẹ̀wò bíi rìjáàlì káwò yìí pé aláìmọ̀kálẹ̀ yà lórí àwọn nǹkan tó bá ṣe ká má fi gbédájọ́ lé lórí a ní àwọn ẹ̀rí mi ń bẹ tó yẹ sí pé àwọn àfáà súnà wọ́n máa ń mú wá tó yẹ sí pé àwọn olùmọ̀ méjèèjì tí wọ́n mú wá nínú tafsiru tiwọn tó yẹ sí pé àwọn àfáà súnà máa lò gẹ́gẹ́ bí ẹ̀rí láti fi rìnrìn pé àrẹ ẹ̀dẹ̀bìrì jáde nǹkan o nǹkan tí ó wọlé ni nǹkan tó dẹ̀ ń bẹ ni. naam eléyìí báyìí tí a bá lọ wọnú tíra al-Imam al-Bukhari rahimahullahu ta'ala a bá hadithu tí mo fẹ́ kà hadithu yawa Aisha ni radiyallahu anha aba hadithu náà nínú sahihu bukhari kalawo babu ta'awudhi min adhabil qabr adi six thousand three hundred sixty six nínú sahihu bukhari babu ta'awudhi min adhabil qabr báàbù tí ó wá fún ìwásọ́ra kúrò níbi ìyà sàárè hadith six thousand three hundred and fifty six nínú Sahih Bukhari abá hadith yìí mẹ́rin. bákan náà tí a bá lọ́wọ́ kitabul tabalawo almasajid kitabul masajid. ومواضع الصلاة باب الاستحباب استحباب تعوذ من عذاب القبر nínú sahihu muslim a tún bá hadithu yìí bẹ́ẹ̀ bákan náà كتاب المساجد ومواضع الصلاة باب استحباب التعوذ من عذاب القبر ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa almasajid àwọn masalasi àwọn àdájọ́ tó wà fún àwọn masalasi àti àwọn mawadu as-salah àwọn àyèbí tá a ti ń kírun lábẹ́bẹ̀ ní báàbù istihbabu báàbù istihbabi ta'awudhi min azabi al-qabr báàbù tó wá fún wa tó wá wípé afẹ́ ọlọ́run ọba àlíkẹ́lá fẹ́ nínú ṣẹ̀ríà kí a máa wá ìsọ́ kúrò níbi ìyà sáré. tabalahu hadithu 486 abba hadithu mọ́fẹ́ kàyín bẹ́ẹ̀ sọmọ ní ká wọnú sahih bukhari bákan náà ká wọnú sahih muslim. naam àmọ́ láwùjọ tí mo fẹ́ fi ká yìí gbólóhùn tí mo fẹ́ fi ká yìí gbólóhùn ti ti ìmáàmù muslim ni. gbólóhùn ti ti muslim rahimahullahu ta'ala òun náà ni mo fẹ́ fi ká ọ̀rọ̀ náà. naam. ẹgbẹ́ mo ṣàlàyé pé alimam muslim rahimahullahu ta'ala wọ́n gbé wa nínú sahihu wọn. wọ́n ní ìyàwó aisha radiyallahu anha قالت وصيك دخلت علي عجوزان من عجوز يهود يهود المدينة دخلت علي عجوزان من عجوز يهود المدينة فقالتا إن أهل القبور يعذبون في قبورهم قالت فكذبتهما ولم أنعم أن أصدقهما فخرجتا ودخل, ودخل, ودخل علي رسول الله صلى الله عليه وسلم فقلت له يا رسول الله إن عجوزين من عجز يهود المدينة دخلتا علي فزعمتا أن أهل القبور يعذبون في قبورهم فقال صدقتا إنهم يعذبون عذابا تسمعه البهائم قالت فما رأيته بعد, بعد في صلاة إلا يتعوذ من عذاب القبر يا وعيشة رضي الله عنها ولي دخلت علي عجزان من عجز يهود المدينة wọ́n ní àwọn arúgbó méjì kan àwọn arúgbó obìnrin méjì kan Madina àwọn arúgbó méjì kan nínú àwọn arúgbó Yahudi Madina ó túmọ̀ sí pé àwọn arúgbó tá à ń sọ̀rọ̀ wọn yìí wọn kì í lórí ẹ̀sìn Yahudi ni wọ́n wà wọn sí lórí ẹ̀sìn Islam àwọn arúgbóbìnrin méjì yìí wọ́n wá wọlé tọ̀ mí faqalata àwọn méjèèjì wá sọ wípé inna ahlal quburi yu'azzabuna fi quburihim dájúdájú àwọn ará nù sáré àwọn tá ti kú tẹ́wà nù sáré yu'azzabuna في quburihim wọ́n máa fìyà jẹ wọ́n nínú sàárè wọn síwájú ọjọ́ gbọdọ̀ kìyàmà gbogbo àwọn tó bá lẹ́tọ̀ọ́ sí yà tí wọ́n ti kú tàti wà nù sàárè wọ́n ń fìyà jẹ wọ́n nínú sàárè wọn lọ́wọ́lọ́wọ́ báyìí síwájú ọjọ́ gbọdọ̀ kìyàmà قالت يا àyíṣà wa sọ pé fakazabtuhuma mo wá pé àwọn méjèèjì ló kù rọ mo sọ pé rọ́ọ̀dù wọn ń pa ìtẹ́sọ̀ yóò rí bẹ́ẹ̀ kí ni àwọn àyíṣà lóhùn ṣe jàmá olóhùn sọ pé irọ́ ni ìtẹ́sọ̀ yóò rí bẹ́ẹ̀ wọn ni màá fi àjẹ́ wọn nù sáré. wala kun'im an usaddiqahuma ìyàwó àyíṣà ọkàn mi ò fẹ́ kí n kí n sọ pé òdodo làwọn méjì ń sọ yìí ọkàn mi ò gbà bẹ́ẹ̀ kó òdodo ni wọ́n ń sọ. naam ìyàwó Aisha sọ pé ọkàn mi ò sọ pé ọkàn mi ò wàlám àwàlám ànìmù ànùsọ̀dìkọ̀hùmá ọkàn mi ò sọ pé kí n gba àwọn méjèèjì lódodo pé òdodo náà ń sọ. fàkọ̀rọ̀jàtà àwọn méjèèjì bá jáde kúrò lọ́dọ̀ mi. wàdàkọ̀lá àìníyà rasulillah sallallahu alayhi wa sallam àbí ìbá wọlé tọ̀ mí nígbà táwọn méjèèjì jáde tán. fàkúntù láhu ya rasulallah mo wá sọ pé ìròyìn sí ọlọ́wọ́n bá iná ẹ̀jú zayn min ẹ̀jú yahudi madina ti dàkọ́lá tá àìníyà dájúdájú àwọn arúgbó méjì àwọn arúgbóbìnrin méjì nínú àwọn arúgbó yahudi madina wọ́n wọlé tọ̀ mí. faza'amata anna ahlal quburi yu'azzabuna fi quburihim. wọ́n wá ń láti sọ́kàn wípé àwọn tí wọ́n ń bẹ́nu sàárè ńkọ́ o wọ́n ń fìyà jẹ wọ́n nínú sàárè wọn síwájú ọjọ́ gbọdọ̀ kíyámà láwọn tó lẹ́tọ̀ọ́ sí àná wọn fọ̀kọ́ọ̀lá arábì sọ́nà lọ́sọ̀rọ̀ wọn sọ pé sọ̀dákọ̀tà àwọn méjèèjì òdodo ni wọ́n sọ ohun innahuma yu'adhabuna 'adhaban tasma'uhu al-baha'im arábì àwọn ará àwọn táwọn àna sàárè tuntun wọ́n fi àjẹ wọn níyà tó yẹ sí pé àwọn al-baha'im àwọn ẹranko wọn gbọ́ ohùn wọn nígbà tó bá ń jìyà lọ́wọ́ kọ́ọ̀lá ìyàwó àyíṣà wọn sọ pé fama ra'aytuhu ba'du fi sọláàtì ilẹ̀ tàẹ́wọ̀ bí min àdáàbì kọ́bùrù. ó ní láti lẹ́yìn tí anábì sallallahu alaihi wasallam ti sọ̀rọ̀ ipò òun tán wọn wá rí kí anábì kírun kan àyàfi kọjá pé níbi irun náà ń wá sọ kó mi yanu sáré. naam bí ó ṣe wà nínú sọ̀híhù bó ṣe wà nínú sọ̀híhù Muslim bẹ́ẹ̀ náà ló wà nínú sọ̀híhù Bukhari náà. بيلا وانا صحيح نعم أما تقول دخلت علي عجزان من عجز يهود المدينة فقالت لي إن أهل القبور يعذبون في قبورهما في قبورهم فكذبتهما ولم أنعم أن أصدقهما فخرجت ودخل علي النبي صلى الله عليه وسلم فقلت له يا رسول الله إن عجوزين وذكرت له فقال صدقتا إنهما يعذبان عذابا تسمعه البهائم كلها فما رأيته بعد في صلاة إلا تعوذ من عذاب القبر بوتوانو إقباوات الإمام البخاري لليه kí wá ní ìmọ̀ ní ẹ̀rí bí tá báyìí nípa àìrọ́dúró bìlì ẹ rí wípé ìnígbàgbọ́ sí ìyanu sáré ọ̀rọ̀ nípa àkídà ni àbí sọ̀rọ̀ àkídà ẹ̀rí ọ̀rọ̀ nípa ìnígbà ọ̀rọ̀ nípa àkídà ìgbàgbọ́ ni kódà nínú àwọn arkanul iman nínú àwọn orígun iman mẹ́fẹ̀fà òun ni orígun ẹlẹ́ẹ̀karùn-ún al-imanu bil yawmil akhir dánígbàgbọ́ sọ́jọ́ gbọdọ̀ kìyàmà nínú ìnígbàgbọ́ sọ́jọ́ gbọdọ̀ kìyàmà òun náà ni ká nígbàgbọ́ sí àwọn ní ti ń ṣẹlẹ̀ nínú sàárè ní ìkẹ́ àti níyà ká gbàgbọ́ sí pé àwọn òkú tó bá kú ń kọ́ o wọ́n máa rí kẹ́ wọ́n dẹ̀ máa rí ìyanu sàárè ẹ̀rí pé ọ̀rọ̀ yìí láì sí ìfàǹfà ń bẹ̀ láì rújú rárá kódà tí ò ní à ń ṣe àwíjàre à ń wí àwọn àwáwí ọ̀rọ̀ ọ̀rọ̀ àdìsọ́kàn ni ọ̀rọ̀ ìmánì ni àbẹ́ẹ̀kọ́ ni kódà wọ́n ní ọ̀rọ̀ ìpìlẹ̀ gan ọ̀rọ̀ ìpìlẹ̀ ìmánì ni ọ̀rọ̀ tí àwọn yahoo àwọn kèfèrí kureish, tí wọ́n takòrè wípé àtàbá ti kú tá a di tá a ti kí egun wa jẹrà tó kẹ fún tí ó tún wá gbé wa dìde ni wọ́n tako sáré wọn nígbàgbọ́ sí ẹ wá wo nǹkan tí Aisha ṣe radiyallahu anha ẹ rí i wípé Aisha pé ìyanu sáré ó pè nírọ́ àìbẹ́ẹ̀kọ́ ni nítorí wípé àgbà táwọn Yahudi àwọn arúgbóbìnrin méjì Yahudi ẹ̀rọ kọjá gbọ́rọ̀ ìgbà tí àwọn arúgbóbìnrin méjì Yahudi tí wọ́n wọlé tọ̀ yàwá Aisha tí wọ́n ń sọ fún yàwá Aisha pé àwọn ará àwọn tó wà nù sàárè nǹkan o wọ́n ń jìyà nínú sàárè wọn ẹ̀rí pé yàwá Aisha sọ pé bàkà mo pè wọ́n mo pè ń tán sọ ẹ̀ nírọ́ mo nírọ́ ni wọ́n pa kódà ẹ̀mí mi ò gbà wọ́n lódodo lórí kẹta ń sọ yìí jàmáà kí ni yàrá ń ṣàfihàn ó tako ìgbàgbọ́ sí ìyanu sàárè nìyẹn kódà kí n tọ́ jẹ́ òdodo táwọn obìnrin àwọn arúgbó Yahudi méjì sọ fún lọ́tàkùn yẹn ló pè ní ọ̀rọ̀ yẹn àbẹ́ẹ̀kọ́ ni. ntọ́ jẹ́ òdodo ìyàwó Aisha pè ní rọ́yìn. ìdájọ́ eléyìí báyìí kúfúrú ni àbẹ́ẹ̀kọ́ ni kéèyàn tako ìyanu sáré kéèyàn pe ìyanu sáré nírọ́. ẹ̀rí wípé ìyàwó Aisha ló ń pè wọ́n nírọ́ kẹ́lẹ́ bá wàá mọ̀ pé ìyàwó Aisha wọn mọ ni ìgbà tá ànábì dé ẹ rí i pé wọ́n béèrè ìyàwó ìyá yìí béèrè lọ́wọ́ Aisha pé ìyá yìí béèrè lọ́wọ́ ànábì pé àwọn arúgbó Yahudi méjì kan wọ́n sọ nǹkan báyìí kéde pé ìyàwó Aisha mọ̀ ọ̀fẹ́ bàtà àwọn Yahudi kọ́ kéde pé àwọn mọ kò kàn fẹ́ gbà lọ́wọ́ àwọn yahudi ni àti wípé báwọn yahudi bá sòdodo tí yẹn gbọ́dọ̀ tako ìyẹn gbọ́dọ̀ tako ìyàwó aisha láíláí kò ní torí pé àwọn yahudi lọ sọ̀rọ̀ tó jó dodo tọmọ pé dodo ni kó wá tako dodo àwọn ni wọn da kò túmọ̀ sí kọ́rọ̀ tán sọ ìṣe kíni o kì sòdodo. ìyàwó aisha tako nǹkan yìí torí pé ìyàwó aisha ò ṣe kíni wọn mọ nǹkan yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀

ariwo bá ṣe ń jìyà látijọ́ yẹn ànábì sallallahu alaihi wasallam wà ní kírun kan àbíkọ́ ọmọ wáyé sọ lọ́dọ̀ ọlọ́wọ́ bá kóònù bí kóòmì yaná ìyá sáré eléyìí báyìí tó bá jẹ́ sí pé kò sí àìrújú rìjáàlì ni ànábì ó sọ fún ìyàwó Aisha pé Aisha kàfọ́ọ̀tì ó ti di kèfèrí nítorí pé jàbàtà nínú àkídà rẹ̀ ni pé ẹni tó bá ti lè kó sí ọ̀rọ̀ àkídà ó ní kódà ó ní ó ní òun ọkọ̀ sọ pé ó ti di kèdè rí báyẹn lẹ́yìn ẹ̀ ló wẹ́n ṣàlàyé fún un. à ń bẹ ní program lọ́jọ́ kan ní kùtù níbi primary school ìṣòwánù yẹn primary school ìṣòwánù ìṣòwánù náà pé primary school yẹn tó wà ní ibi junction ìsàlẹ̀ àdúgbò yẹn opposite ọjà tuntun báyìí ìyànà ọjà tuntun ìyà gate ọjà tuntun báyìí opposite ẹ̀ níbi microfinance bank kan tó wà ń bẹ níbi school yẹn mo fi ọlọ́wà búra jàbàtà ń sọ yí pé tóun bá rí èèyàn tó fi lè kúnlẹ̀ fún yẹn báyìí ó ní owó ọ̀kọ́ sọ fún pé à ń ta káàfì lẹ́yìn rẹ̀ lòun ẹ̀jẹ̀ máa ṣàlàyé fún owó ọ̀kọ́ pé ń kéde rí sírètì náà kẹ́lẹ́ bá mi pé àkídà burúkú làkídà yìí kìí ṣe àkídà nẹ́bì rárá làkídà ti ń gbé káàkiri kò dẹ̀ sáà bá lùsùn náà ti yẹn kéde báwọn. ìyàwó Aisha lélẹ́yìn ló pe ìyá sàárè nírọ̀ yìí àbẹ̀kọ́ ni àyíṣà ànábì sallallahu alaihi wasallam kọ́ sọ pé akọ̀kọ́ kàfàrà rẹ̀ sílẹ̀ pé ya àyíṣà àyíṣà ti di káfìrí ẹ̀ẹ́dẹ̀ wá sára ẹ̀fọ́ ọ̀ẹ́dẹ̀ wá túbá ó ti táwó bá ọ̀ẹ́dẹ̀ wá gbà sílámù padà. àbí ẹ̀kọ́ ni a'udhu billah. <laughs> Eh, eh, ọkàfàrà ẹ̀ mọ́lẹ̀ ọkàfàrà ẹ̀ mọ́lẹ̀ báyẹn. ìkàtà ń pè ní ibùdó halabi àbí òun jẹ èdè kó ní mọ́sọ̀ báyìí kó ní wàá wàá kaba rẹ̀ mọ́lẹ̀ wàá kaba rẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ wàá kaba rẹ̀ mọ́lẹ̀ bí lè dé náà lò bí ìgbà pé nǹkan bọ́ọ̀lù lára wàá kaba rẹ̀ mọ́lẹ̀ ẹ̀ ló ti yẹ wàá kaba rẹ̀ mọ́lẹ̀ báyìí náà tó ti yẹ báyìí wàá kaba rẹ̀ mọ́lẹ̀ náà kí ló wọ́n kaba rẹ̀ mọ́lẹ̀ subhanallah pé bá ti lè kó lẹ́ báyìí àwọn kaba rẹ̀ mọ́lẹ̀ náà àwọn kaba rẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà subhanallah eléyìí báyìí yapa ọ yapa ìsọ́kà nàbì sallallahu alayhi wa sallam ọwọ́ àlè máa ní ọwọ́ àlè máa ní ẹ kìíní kan kìíní kan ẹjọ́ pé wọ́n yí pé ọ̀rọ̀ àkídà lélẹ́yìn ẹ ti sọ fún wa wípé a ti gbọ́dọ̀ mọ̀ láti bàrá àdí àrẹ́bí ádámà mẹ́tàkù yẹn kò mú àyíjà náà mẹ́tàkù yẹn ti mú àyíjà ibi mẹ́tàkù yẹn láti mọ ìyanu sáré ẹ̀rọ bá rẹ̀ bí ọba wa sá mọ̀ ibi mẹ́tàkù àmọ̀ pé yàtọ̀ mẹ́nu sáré. disi nǹkan ẹlòmíì ọmọ e sọ pe àmì sáàkù yẹn o ọgbọ̀rọ̀ ti rántí o ti gbàgbé mi sáàkù yẹn ni ìwọ gan lọ sọ̀rọ̀ wọ́n gan rántí mi sáàkù wa nílò pé nǹkan yẹn ṣẹlẹ̀ mi sáàkù kan ṣẹlẹ̀ jọ. <laughs> musa ní ni mo wa kódà tẹ́rí ọ̀rọ̀ bó ṣe jẹ́ ọ̀rọ̀ àkídà yẹn ó jẹ́ dípò wọn kó wàláì ẹ̀rí ti kó fọ̀nù fún wọn náà nítorí pé ẹ bí wọ́n sọ pé ẹ ìwé mọ́kà ni ẹ nǹkan ò tí ì ànábì ò tí ì ṣàlàyé fún wọn ni àárín lónìí ẹ ní kò sí jáàlù pé mìsáàkù yẹn ṣe kíni. ẹbí tẹ bá sọ pé ànábì ò tí ì ṣàlàyé fún wọn ìtẹ́yìn náà sọ ní pé àjẹpẹ́ jáàlù ni jáàhìlà ni àìṣà nìyẹn ẹ sọ fún wa pé jahila ni aisha yẹn jẹfọdọ pàrọ bí o ti ṣàlàyé fún wa ẹlẹ́ẹ̀kejì àwa sọ yìí pé ẹ rí i pé ní madina ni tẹ̀lé yìí ti ṣẹlẹ̀ ọdún mẹ́tàlá alákọ̀ọ́kọ́ láì lábùlà ní maka àkídà náà bìbí ṣe ọ̀rọ̀ àkídà ló fi ọ̀rọ̀ sàárè ní pọ̀jù ẹwẹ́ gbogbo àyà tó sọ̀kalẹ̀ àwọn àyà màkíyà ẹ̀ mọ̀kọ́rọ̀ ìyá sàárè ìyá ọjọ́ ní fọ́síwẹ́rẹ́ àwọn ẹ̀kọ́ ni ẹ rí i pé àyàwó ń jàdí kó yẹ pé ó ní dákọ̀lá kàlíyà àjùzáni mi lójú sí ètò ìyàwó ní Madina Madina ní tẹ̀lé ẹ̀ ti tẹ̀lé sọ́ra ní ti kódà kí wọ́n má dákọ̀ Madina sínú ìwáyà yìí a ti mọ̀ yí pé ìyàwó Aisha anabi sallallahu alaihi wasallam gbé níyàwó àgbàtà nàbìdé Madina kódà ká má dà kọ mẹ̀dínà mẹ́ sábà kí yàrá yín yàrá kan sọ báyìí pé ànábì wa wọlé tọ̀ mí ọ̀hún sọ a ti mọ̀ yí pé ìṣẹ̀lẹ̀ yìí mẹ̀dínà ló ṣẹlẹ̀ torí pé ìgbà yẹn ànábì sọ lọ́sọ̀rọ̀ àmì ló tó gbé àyíṣà sílé ká má wá pé yàrá àyíṣà kan tó wá là á wípé nínú àwọn arúgbóbìnrin yahudi madina nínú àwọn nǹkan tá a máa fi mọ ọ̀rọ̀ madaniya ọ̀rọ̀ tó bá ti ṣe pẹ̀lú madina ni pé tó bá ti ń sọ̀rọ̀ nípa ìbálò ànábì pẹ̀lú àwọn yahudi àti nàṣọ́rọ́ ẹ ti ọ̀rọ̀ madina nìyẹn nítorí pé àwọn náà lábí pàdé ní madina àbí ẹ̀kọ́ ni so gbogbo nǹkan ló ti pé ṣé ti ẹ̀rí ṣé ní hadith yìí wàláì kò síbi tó fẹ́ yìí sí because kódà kẹ ní ẹ ẹ mọ́kà ni a béèrè pé a síbẹ̀ iná lẹ ní kò sí ojú ìjà àlàbí a jẹ́ pé ní mọ́kà náà kọ̀dọ̀ àyíjọ yẹn kọjá láì mọ̀kàn kan yìí ṣe ìbèrè náà ni wọ́n máa jẹ́ ọyẹ ká àrẹ́bí wọn fún àyíjà ní kébèrè straight kárẹ́bí ẹ̀sẹ̀ wa máa sàlàyé fún pé torí àyíjà ó ti kọ́kọ́ di káfíìrì báyìí náà so èyí ẹ̀sẹ̀ wa máa ṣàlàyé fún ọ tí bá ẹ̀sẹ̀ wa ṣàlàyé fún ọ tọ́ ẹ̀sẹ̀ wa túbá ẹ̀sẹ̀ wa tó ìsìlámù gbà àbí. tọ ẹ rí i pé eléyìí báyìí ọ̀rọ̀ tí ẹ rí i pé ẹ̀rí yìí ẹ̀rí tó ẹ̀rí tó lágbára gidi gan ni tó gbé ọ̀rọ̀ àìrọ́lẹ̀ rìjáàlì wa. ìyàwó Aisha ó pe ìyá inú sàárè ó pè ní ọ̀rọ̀. o dẹ̀ ṣe àyìnmọ̀ kan nípa ìyá yìí ni ẹjọ́ nàzán ló fi bí anabi sallallahu alaihi wasallam léèrè nínú àwọn ẹ̀kọ́ tá a ti wá rí yìí tó jẹ́ pé kí jamaa òun ni wípé ìgbà míì bẹ́ẹ̀ tó yẹ pé ìwọ sọ̀rọ̀ fún èèyàn kan ọ̀rọ̀ àkídà tó ọ̀rọ̀ tó Islam ló sọ fún ẹni yẹn yẹ kó gbọ́ yé tó yẹ kó kò tí ì túmọ̀ sí pé kèfèrí lẹ́ni yẹn kí ló fà á nítorí pé ẹni yẹn lè má gba ìwọ láàfà yíjú òfin gbà kìí ṣe pé ń takò nǹkan yẹn bí kò ṣe pé ẹnu ti ẹni ò ti gbàgbọ́ pé ọmọ tó ń wí nítorí pé ìyàwó Aisha náà yín tí òde kóhun náà gbà ní pé àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí pé àwọn Yahudi èmi ọmọ á gba ẹ̀sìn lọ́wọ́ wọn ẹjọ́ náà máa ń sìn àyíṣà wo àwọn tí wọ́n sọ̀rọ̀ yẹn ìgbà sálábì sọ ọ̀sẹ̀ pé ẹ̀rẹ̀kẹsẹ̀ lọ́gbà pé ah, ẹni tó yẹ ká gbẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀ náà lè àyíṣà ò gbà wípé àwọn ẹ̀wọ̀n yìí máa ń tán sọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n náà lè sọ̀rọ̀ fún èèyàn kan nínú àwọn bàbá bàbá sẹ́yìn sábà máa ń yára pé ń kébè rí yẹn pé bàbá yẹn ń ta kókiri náà bàbá yẹn lè má ní confidence nínú ẹ pọ́ ọmọ tó ń sọ pé kátàkátà lọ ń sọ àbí kọ̀ọ̀kan síbù kátàkátà náà jẹ́ ń sọ ìsára wọn ṣe ìtẹ́lẹ́kẹ́gbà lọ́wọ́ yìí lẹ́kọ̀ọ́ yìí ebi ara àwọn ìtẹ̀lẹ́ kó wọn sí ìtẹ̀lẹ́ kama gbà lọ́yìn náà nìkẹ́ ni islam nílẹ̀ fún wọn iná làdí ti ń takò yìí pé ó ń kúnlẹ̀ báyìí kò sí àlùzù ìjà nínú àkídà ẹ kọ̀kọ́ kàfàrà ẹ̀ straight ó ti di kèbè báyìí náà náà torí pé nínú àkídà èmi ò mọ àlùzù ìjà ni ó. arábì ló mú yìí alayhi salatu salam anábì ló mú àlùzù ìjà nìyí sòkòlò ọba kó sànù wa. àwọn nǹkan wọ̀nyí tẹ́ bá ṣàlàyé fún yẹn ńgbà míì tí ò bá gbà lọ́rọ̀ yín kò tí ì túmọ̀ sí pé kẹ́ ẹ yára pè ń kéde yí báyẹn nítorí wípé ó lè jẹ́ sí wípé n tó fa ni pé kò ní confidence nínú rẹ̀ kò gbàgbọ́ wípé ọmọ tó ń sọ kò gbàgbọ́ wípé tó ń sọ yẹn bẹ́ẹ̀ lórí inú ẹ̀sìn kò gbà ọ́ láfa ẹjọ́ ìdásáwá yìí dì tó bá yẹ kó bá gbọ́ lẹ́nu ẹni tí ó gbà láàfà tó mọ̀ pé ah, ẹni yìí ó fọkàn balẹ̀ sí kẹ́ni mọ kéwú ó ṣeé ṣe kó gbà kó má tàkù tó yọ mọ̀ pé ah, ẹni yìí nǹkan o ẹni tí ẹni tí ìròyìn ìjà fà ń bẹ lára ẹni bẹ́ẹ̀ ti wọ́ tó ọkàn sọ̀rọ̀ báyà wọ́n gan wọ̀ráyà mú wá tó lẹ́nu mi gan ṣàbáàbù gan òun náà gbọ́ ní lẹ́kṣọ̀ ni kò rí dẹ̀lílù kankan múlẹ̀ gan. ààrẹ wa bàbá yẹn gbọ́dọ̀ gbá ni àkídà ni ó yẹ rí àkídà dà. bẹ́ẹ̀ bá ti gbà bá ti gbà ìlọ́lẹ̀ yìí o èmi ò ṣe kiri tèmi o. ìdáhùn ti yanjú ẹ̀ náà ìdáhùn ti yanjú ọ̀rọ̀ yẹn ìfà tó ti ìdáhùn ti yanjú ẹ̀ wọ́n tẹ́rì wá ẹ̀rí wo ni wọ́n kó wá kó wá kárí. ẹ̀mí ọmọ tẹ̀mí ẹ̀mí ò lè ká ibi ọ̀mẹ́ka <laughs> ọ̀mẹ́ka ó ti pé yẹn kébè rí láṣàkà pé aláìmọ̀kan olórí kòkò lọ jẹ́ ọmọ nkẹ́kẹ́ bí ó tó ẹ̀sàbíìsì dẹ̀ ó sì fẹ́ kọ́ mọ́ ẹ̀ ó sì ní ẹ̀yìn lẹ́lẹ̀ sí ní kí ẹ̀ mọ́sẹ̀ tẹ̀kìlì kí ni wọ́n ń pè sí yẹn tẹ̀kìlì ló ń pè sí yẹn ìtẹ̀lé afọ́jú nìyẹn ó rẹ́rìn múlẹ̀ ó sì lè rẹ́ kọ́ tẹ̀lé bí ọba ti tẹ̀lé yóò di kẹfẹ́ rí <laughs> okúkú ya okúkú ya dá kó pé kébèrè ebi kébèrè tiẹ̀ ni a máa ṣe kébèrè ọlọ́run sọ̀rọ̀ ló pé kébèrè subhanallah gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tára àwọn ọmọ yóò kí ń balẹ̀ lé lórí mi àná kò sẹ́ẹ̀lì kankan fún àdúgbò zubi jáde náà kò sẹ́ẹ̀lì kankan fún zubi jáde náà àwọn ọmọ àwọn òmù zubi jáde nínú àkídà àwọn òmù ẹ̀rí lélẹ́yìí ṣé bá níbi yìí. náà nínú àwọn ẹ̀rí tí àwọn àfa tó máa ń mú wa lórí ọ̀rọ̀ àyẹ̀wò rìjáàl nípa wípé àyẹ̀wò rìjáàl ó ń bẹ nínú ọ̀rọ̀ àkídà òun náà ni hadith tó wà ní Bukhari àti Muslim again ó sì wà nínú àwọn ó wà nínú Muwatta Imam Malik ó wà nínú Musnad Imam Ahmad ó wà nínú àwọn sanidu bẹ́ẹ̀ láti inú àwọn sunan hadith yìí gbajúmọ̀ dáadáa gan hadith yìí gbajúmọ̀ dáadáa gan náà òun náà ni ọkùnrin kan tó sọ yí pé ó sọ fún àwọn ọmọ rẹ̀ wípé tí òun bá kú ó ní ìdá ánàmìtì ó ní tí n bá kú hadith yìí ẹjẹ nǹkan bí ó ṣe wá láti pèlè. bó ṣe wá láti pèlè ni pé káàna rajulun mimman káàna qablakum lam ya'mal khayran qat illa at-tawhid. ọ̀rọ̀ ti Sheikh Al-Albani nìyẹn tàbí tàbí mú hadith náà wá. ẹ lọ síbi tí riwaya hadith yẹn wà gẹ́gẹ́ ṣé bá nìkan. ابيك او موطا امام مالك رحمه الله تعالى موطا امام مالك شايك وني حدثني عن مالك وحدثني عن مالك عن ابي زناد عن الاعرج عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال قال رجل لم يعمل حسنه قط لأهله إذا مات فحرقوه ثم أذروه أذروا نصفه في البر ونصفه في البحر فوالله لئن قدر الله علي فوالله لئن قدر الله عليه ليعذبنه عذابا لا يعذب أحدا من العالمين فلما مات الرجل فعلوا ما أمرهم الله به ما أمره ما أمرهم به فأمر الله البر فجمع ما فيه وأمر وأمر البحر فجمع ما فيه ثم قال لما فعلت هذا قال من خشيتك يا رب وأنت أعلم قال فغفر له حديث إني إبواتي إلي توالين موطأ إمام مالك المقاين naam ẹ jẹ́ kí a wo ẹgbà wa ilé tí ó wà nínú musnad imam ahmad rahimahullahu ta'ala. ẹgbà wa ilé tó wà nínú musnad imam ahmad rahimahullahu ta'ala wọ́n ní hadithi wa látọ̀dọ̀ abu hurairah bákan náà ani nabi sallallahu alaihi wa sallam qala. أصرف رجل على نفسه فلما حضره الموت أوصى بنيه فقال إذا أنا مت فأحرقوني ثم اسحقوني ثم ثم اذروني في, الريح في البحر فوالله لئن قدر الله علي ربي فوالله لئن قدر علي ربي ليعذبني عذابا ما عذبه أحد لا يعذبان عذاب لا يعذبني عذابا ما عذبه أحد قال ففعلوا ذلك به فقال الله الأرض فقال الله للأرض أدي ما أخذت فإذا هو قائم فقال فقال له ما حملك على ما صنعت قال خشيتك يا رب أي أو مخافتك فغفر له بذلك hadith wa látọ̀dọ̀ Abu Hurairah látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n ní ọkùnrin kan nínú àwọn tó ń pé ó ti ṣáájú kọjá lọ síwájú ìjọ anabi sallallahu alayhi wa sallam síwájú kan tó gba anabi dìde ó jẹ́ nítorí jẹ́ sí pé kò síṣẹ́ eré kan kò síṣẹ́ eré kankan rí láyé kò síṣẹ́ eré kan rí láyé ó tún wá ń ṣiṣẹ́ ẹbú tó pọ̀ gan-an ó ṣiṣẹ́ ẹbú gan tó pọ̀ falamma àgbọ̀rọ̀hù al-mawt ìgbà tí kú wá dé àwòsọ ọba ní ọwá pé àwọn ọmọ rẹ̀ jọ kó wọn jókòó lẹ̀ onítọ̀ ọ̀dà bíi pé ọlọ́jọ́ ti ń tó o àti fẹ́ rí bí àgbáre ó pe àwọn ọmọ rẹ̀ jókòó lẹ̀ ó ní faqal ọba sọ fún ọ pé ìdá ánà mìtù ó ní ti lè kú pẹ́rẹ́ báyìí. فأحرقوني أني أجانا أجمسين هنا كجومي لنا كندي تنبا أكومي أجانا كبير فأحرقوني ثم سحقوني ثم اجروني في التريق ẹ̀dàkùn náà sátẹ́gùn ẹ̀fún sátẹ́gùn fil bahri ẹ wá ṣe báyìí lórí omi ni ẹ lọ sórí agbami bí òkun bí ọ̀sà bí àwọn odò ńlá tẹ̀bá tẹ̀bá èlú mi tí ẹ ti tẹ̀sí omi náà tí mo ti dé irú tí ẹ ti mú èlú náà tẹ̀sí lọ lúgbúrú yẹn ẹ gbà sórí omi bẹ́ẹ̀. nítorí wípé fọwọ́ الله tí ọlọ́run ọba ní ìkápá láti gbẹ́mí dìde. láyé wa ìdìbà ní àdáàbàn máa ìdìbà àdó. yóò fi ìyẹn ní tó máa fi jẹ nìkan ní àdó. ìmọ̀ jẹ ìyá kan gbé mi dé. Kan ní àkọ́kọ́. wọ́n bá nígbà tọkùnrin ikú àwọn ọmọ rẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọ̀sùn ilẹ̀ ọlọ́ọ̀bá ní àjíkà yóò ṣẹlẹ̀. kọ́sítúkà ẹ̀rú ẹ̀ náà lọ́ba mo fi ní mọ́sáfẹ́ wá tí máa fi ṣe kí ni tí máa fi escape lọ́dọ̀ ọlọ́run ọba. fàkọ́fàrọ̀ láyé ó tún wá kú lẹ́ni tí ó ṣe ọlọ́run dojú ó tún wá ṣe ṣẹ́kù fi kudratillah ó tún ṣe ìrètí nínú ìníkapá nínú ìníkapá ọba lórí pípẹ́ ìdè. tóun ti bẹ́ẹ̀ jama kílẹ̀ rí ní báyìí ẹ̀fẹ́ yìí àwọn afáàsùn náà máa ń lo gan-an. àti ìmọ̀ mi rò tẹ̀lé ọ̀ṣun náà ọlọ́run tààlà wọ́n lò rí lórí ọ̀rọ̀ wípé nínú àwọn àdínlà ẹ̀rí tó wà fún àìlọ́jọ́ ìjàl ẹ̀rí tó fún wípé ọlọ́wọ́ kan àlejòlá máa ń fún yàn ní àwíjàre aláìmọ̀kan náà káfíńtà máa fún nígbà tó tàbá tètè fún yàn láwùjàre aláìmọ̀kan àwa tí táwa bẹ́ẹ̀ gbé dàtí ọlọ́kọ̀ọ́ bá tẹ̀ yàn lórí mẹ́ẹ̀sìn ìdájọ́ ta ni aláàbẹ̀gbẹ̀ lórí náà. ṣáhì ààyè ibi tí ẹ̀rí wà àti wípé kẹ́ ẹ lè lò ó tí ó fi bá ń tí à ń sọ mu ọ̀tọ̀ọ̀tọ̀ ni ló ti yẹ pé ìyẹn lè mú àyà Kùránì wá sẹ̀ńpẹ́rì ẹni tó bá mú àyà Kùránì wá sẹ̀ńpẹ́rì ló mú wá ṣùgbọ́n a lè má gba àyà yẹn lọ́wọ́ rẹ̀ kí ló fà á nítorí pé tó bá jẹ́ pé ibi tí ń lo àyà yẹn sí nǹkan ni ìtumọ̀ àyà yẹn lọ tó bá jẹ́ pé ibi tí ń fi àyà yẹn tẹ̀rí lé lórí òun kọ́ ni àyà yẹn ń sọ sẹ́gbà lọ́pẹ́ sẹ́gbà nígbà. kẹ́ni kan mẹ́rin wá ní sí pé olè jíjà ní Islam haram ni nǹkan tó lọ́wọ́ bọ̀ fẹ́ ni. ọba ní ọlọ́wọ́ bá nìkan sọ pé látàkọ̀rọ̀bù zina ọlọ́run ní látàkọ̀rọ̀bù zina ọlọ́run ní ẹ gbọ́dọ̀ jalè ẹ gbà lọ́wọ́ ẹ̀ ìdásọ ní pé àyà tó ń wíwù àyà ilé ìkọlọ́lọ́ ní kíná mẹ́jàlè ẹ̀rí ló mú wá ń tòótọ́ ṣùgbọ́n ẹ̀rí ọ̀sọ̀pọ̀tì ìtọ́jú tó ló sí ó gbọ́dọ̀ fún wa lẹ́rìí ibi tọ́lọ́ sí ní kíni o ọ̀rẹ́ ni faqtayu aydiyahuma àìbẹ́ ẹ̀kọ́ ni ẹ̀hẹ́ ìgbà yẹn ló tó fún wa ní ìdájọ́ ẹni tó bá jalè nínú Islam náà àbí kéèyàn fẹ́ fún wa lẹ́rìí nísìn lórí ọ̀rọ̀ pé ìbáwọ̀dá ọwọ́ ni ọlọ́run bá sọ pé innal khamra wal maisir إن الخمر والميسر والأنصاب والأزلام رجز من عمل الشيطان ọbẹ̀ fún wa lẹ́rìí rìbá sáàgbà lọ́wọ́ ẹ̀ so nítorí wípé ọ̀tọ̀ ni kéèyàn mẹ́rin wá ọ̀tọ̀ ni pé kí ẹ̀rí tó ń sọ yẹn ẹ̀rí tó mú wá yẹn kó máa ṣe déédéé tí tó mú wá lé lórí òun ni àwọn ìtìjàbàtà ọmọ kó wá tí àwọn ọmọ aláìmọ̀kẹ́ yóò ní mẹ́rin wá àyà ọ̀tọ̀ ní táyà ń sọ ọ̀tọ̀ tí hadith ọ̀tọ̀ tó ń gbé jáde yóò ní alẹ́ ni mo fún yín o àtàyà kùránì tí ní ní ká máa gbà yín lọ́wọ́ rẹ̀ àmọ́ ah, wọ́n kẹ́rì ah, ah, yanjú ẹ̀ ti fún létí wọ́n ti fún létí wọ́n ti kọ́ ti àwọn àyà tí ọ̀sán ti ń sọ iná ni gbàtí ọmọ sọ́wàlẹ́wọ̀n yẹn Rashidi Abubeji nígbà tí ó mẹ́rin wá lórí pé ẹ̀tọ́ bá fi owó lẹ̀ síwájú àfà ẹ̀bọ ó ní kódà owó orí ẹbọ tó tó pé kí èèyàn lọ fowó àdúrà lẹ̀ síwájú àfà ó ní owó orí ẹbọ tó tó ẹ ẹ pé kí lè rí ẹ̀wọ́n náà yára ọkùnrin tó sọ pé tẹ́ ẹ bá sọ fáwọn kẹfẹ́ yìí tí wọ́n ń pè nǹkan míyàtọ̀ fọ́nà bá fílẹ̀ lórí tàbí ṣe wọ́n ni qalu ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa ẹ̀rí tó sọ pé ká fowó lẹ̀ síwájú àwọn àfa ẹ̀bọnu ẹ̀rí nù. wàláì tátímẹ́ǹtì àti gírámà ọ̀pọ̀lọ́dọ̀ wọn yẹn <laughs> tí a sá jàbàtà ọba wọn yẹ kí ni màmí yẹn lò tátímẹ́ǹtì àti gírámà torí gbà mí èmi ò jẹ́ kí láwùjọ bí táwọn òjò ẹ̀ wàláì èmi ó ti sọ tán àwọn èèyàn tó bá kẹ́kọ̀ọ́ mi yé ni ó ti mọ̀ pé òyìnbó wọ̀dáàrí mọ̀ ń sọ tátímẹ́ǹtì àti gírámà tátímẹ́ǹtì àti gírámà wọ́n láìkì ẹ̀ ẹ̀rí wípé bẹ́ẹ̀ bá ti mówólẹ̀ síwájú àfáàntọ́ o àbí kí n pílẹ̀ rẹ̀ fún yín wọ́n ní kí n pílẹ̀ rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá ti lè mú lẹ̀ síwájú àfa pé àfa mo fẹ́ ẹ bá mi ṣàdúrà ó ti ṣẹbọ nu ó ní gbọ́dọ̀ kọ́ ṣẹbọ tó tó ẹni nu tíra wo ló ti kà á wà láìta láì kò sínú tíra ẹ̀yọ kan báyìí. àbí wájúwájú ọ̀hún mú wáyé nǹkan. wàláyé ọlọ́run sànù wà dé wàláyé àwọn ọmọ wọ̀nyí ẹ̀jẹ̀ onáà ni ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ bísí ẹjọ́ yín sókè o ó dàbí pé ó lọlẹ̀ díẹ̀. wọ́n lòdì wọ́n fẹ́ pè rẹ ni. náà ẹlẹ́kùn ìwà lọ ń náwó yìí àyọ́ gbọ́ sára rẹ̀ ni. èyí ti dájọ́ amówó lọ́wọ́ jọ àfa àkúrẹ́ ẹ̀bọ tún nìyàn kò yàtọ̀ sí àwọn kèbí àwọn àtùkù ànábì kẹ́ ẹ máa fowó kalẹ̀ síwájú àfa àtúnṣe àfa àmọ́ báyìí ṣàdúrà ní ilé ẹ̀bọ tó torí kò yàtọ̀ sí ẹ̀bọ táwọn kèbí ànábì ìṣẹ̀lẹ̀ àtùkù ànábì ni èyí táwọn tó wá fi burú ni pé ẹ̀yin tó wá ń fowó lẹ̀ tààfin kan ò sí níwájú àdébí ní gbogbo orílẹ̀ iwájú àdébí àwọn ẹ̀dẹ́ ìlú dírá wọn ní náà kiri gbà náà ìbẹ̀rẹ̀ ni wọ́n á di tán dé lẹ́yìn lẹ́nu oúnjẹ àwọn tàbí lọ ni. tó ń torí náà kò rí báyìí o ọwọ́ gbogbo orílẹ̀ iwájú àbáyẹ̀ bá ń tọrọ kán bá ń tọ́ kíni. òun náà ní máa ní àbúdù ilà ìyókò rìbú náà ìlà lọ ìlú ìfà ibi tẹ́ kó dínà nìyẹn àjọ gbogbo kí ní agbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ máa ń ṣàdúrà sí ẹni èyí tó ń ṣàdúrà fún ààrẹ kí ló mẹ́nu rẹ̀ ẹ wá kú inú ẹ̀jẹ̀ ẹ mọ́ sílẹ̀ mọ́ ẹ tó yẹ kí n ṣàdúrà fún àmì ni pé ẹlẹ́jẹ̀ ni mi ó wà fẹ́fẹ́ tẹ́lẹ̀ o fẹ́ máa ń tí ọlá ọlá lò ó wà fẹ́fẹ́. a ti wọ́ àbí lẹ́yìn bílẹ̀ ẹlẹ́kan sí ni ẹ̀jẹ̀ bílẹ̀ ẹlẹ́kan sí. èyí ti ká ìjọba mú wọn lọ́wọ́jọ́ àfa àbúrò ẹ̀kọ́ tún nìyẹn kò yàtọ̀ sí àwọn kèmíyà àwọn àti pàdánì kẹ́ ẹ máa kówó kalẹ̀ síwájú àfáàgbé náà bá bá yín ṣàdúrà bí ilé ẹ̀kọ́ tó torí kò yàtọ̀ sí ẹ̀kọ́ táwọn kèmíyà rẹ̀ bí ìṣe láti pàdánì ṣe. èyí táwọn tó wá fi burú ni pé ẹ̀yin tó wá ń fowó lẹ̀ tàbí kò sí níwájú àdúgbò ní gbogbo owó ẹ̀wájú àdúgbò àwọn ọ̀dẹ́ ìlú dira ọ̀ wọ́n ní kí nígbà náà ìpínlẹ̀ ìjọba àdìgbò Ọ lẹ́wọ́jú àbáyé bá ń tọrọ kọ́mọ sọ kí ni. na onye lọ bá. naam mo rò pé a ti gbọ́ sẹ́mi kọ́ lẹ́wọ̀n tó báyìí. torí pé ọ̀rọ̀ tí ń sọ yìí ọ̀rọ̀ ni subhanallah ó ní kí fowó lẹ̀ síwájú àfa pé ẹ bá ń tọrọ ó ní ẹ bọ ni ó ní kódà àwọn ọ̀rẹ́ bọ so ìgbà tí ó lo àyà ibi tá a ti lọ nìyẹn ìgbà tí ó mú àyà wá ó ní torí kí wọ́n sọ pé àyà kan sọ pé qalu ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa wàláì wọ́n sì ló mẹ́rin wá pé áà kódà ayé àtọ́sọ wípé kí ẹ̀bùn wọlé síwájú afá ẹ̀bọ ni ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa subhanallah ọ̀rọ̀ burúkú ìtú àyà Kùránì ní tukutu lélẹ̀ mùsọ́lọ́ bàbúrà ìgbé àyà Kùránì ní gbòdì ni irú àwọn ọmọ kírímínà tí jàbàtà fọ́n káàkiri pé kọ́ máa ṣe dáwà lílé yìí nígbà tó yẹ sí pé dáwà tiẹ̀ náà ògbóǹtarìgì kírímínà dáwà ni ọ̀gá olọ̀gá wọn sọlọ́bí apá àwọn ọmọ wọ̀nyí àyè gbà wọ́n gan láti sọ̀sọ́kúsọ òun náà lọ́ba ló fi rí ẹ̀wọ̀n he náà tí ẹ̀fọ́ yẹn bẹ̀ ni pé ní táwọn ń bá lọ ọ̀rọ̀ sì padà bọ̀ lórí tiẹ̀ akàtàrí mú àwọn ẹ̀rí wá lórí wípé bọ́sẹ̀ máa ń lo àyà Qur'an síbi tí àyà Qur'an o ibi tọ́lọ́ wọn bá lè kẹ́lá òtún sí òun náà ní irú àpéjú ẹ̀kan lé níbàdí. ọkùnrin tí a mú ẹ̀rí wá lórí ọ̀rọ̀ yìí tó sọ fún àwọn ọmọ rẹ̀ pé tóun bá kú kí wọ́n ṣe òun bá yẹn ṣe òun yìí jamaa ẹni yìí jáhìlù ni aláìmọ̀kan ni kí lọ́ba tó fi jẹ́ jahil nítorí pé nígbà tí yàbàtà bá máa fèsì lórí hadith yìí ó ti fèsì lórí ẹ̀ nígbà tí ó yanjú ọ̀rọ̀ àìrọ́síwèé já àlè gbogbo àtàbí wà mẹ́yẹn ó ní ah, ah, hadith yìí ṣé dátùlù kọ́ sí àmì ẹ̀rí kó ní nígbà tó bí lè pé máa ṣàmẹ́lá ka ilẹ̀ àmọ̀ sọ̀nẹ́t ó ní kọ̀ṣíyá tún kẹ̀yà pé ah, ìbẹ̀rù ọlọ́run ní ìṣe dátùlù kọ́ sí àmì mo ní ẹ̀ ṣíjàtúl kọ́ṣíà ajẹ́ pé àwọn àyàzáàrù ti pọ̀nù àìlóyúrú ní ṣíjàtúl kọ́ṣíà <laughs> ẹ̀rí kéwú kíkéwú ẹ̀rí kéwú burúkú àìlóyúrú ní ṣíjàtúl kọ́ṣíà inú tí àwọn láti kà á inú bolówà mo ní ẹ̀kọ́ sí. <laughs> ẹnìkan lọ́wọ́ àdó sóra jàbàtà <laughs> torí lérí wàláhì ẹ lè rí ọkẹ challenge ni kàn bá wa fèsì inú tíra tó bá ti kà á àlèlógúrú bìsídàtì kọ́ṣíà kàfèsì kàn mọ́ wa ìṣèwà láǹfààní tọ́lá wò rírí àlèlógúrú bìsídàtì kọ́ṣíà àjẹpẹ́ ìlà àwọn àyàbáwò ta ní ojúṣimú kan máa nu alákọ̀ọ́kọ́ àmìsíyàn alkhọ́tọ̀ alikrọ́ mẹ́tẹ̀ẹ̀ta yẹn lọ́gbà wọlé ó lọ́gbà jáàlù wọlé nínú ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ ahkam ọ̀gbà wọlé nínú àkídà kò yẹ pàdé bí kọ́ ló pín yòó wọ́n ló pín fúnra rẹ̀ báwọn. tọ́ ó di mẹ́rin ó tún ti wá fi kan kó ráyè ó tó náà tún ti dálẹ̀ o ẹlẹ́ẹ̀ka ẹlẹ́ẹ̀kẹ́ àrùn tiẹ̀ ni àyàlójúrú bìṣídàtì kọ́ṣíyà. Ah, ah, jabata ìsọkúsọpọ̀ awòkè hàn àtúnṣọkúsọ gbà ṣẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ sọ́kùnrin àyìnbámu tèmi àṣàlàyé tábàlọ́ka mọ̀ sí àti ọ̀làǹbáni fìlà àkídà àwọn ṣàlàyé jáyìí lọkùnrin ni àyìnmọ̀kẹ́ni nítorí wípé ẹni tí bá ń ṣe ṣákù jáhìlù ni nítorí pé nǹkan tó ń pè ní àlẹ́ ìlmù òun náà ni ìdúrọ́kù ṣe ìdúrọ́kà jáàzìmọ̀ kéèyàn mọ nǹkan kọ́ da lójú kọ́ mọ́ sí iyèméjì ń bẹ̀ onípe ní ẹ̀lẹ́ ìlú. sọ́ra ní bíi àwọn nǹkan tí ọwọ́ jẹ́ ìdírọ́ọ̀kù náà òun náà pé oríṣi mélòó kan nínú ẹ̀ àṣàkù wà nínú ẹ̀ dọ́nù wà sọ́ra ní bíi ìdírọ́ọ̀kù lòun náà bẹ̀tẹ̀ dọ́nù ni pé ìdírọ́ọ̀kù ṣe àlàwádìí ìkọ́ọ̀lì fún mọ́ àlẹ́ yìí kéèyàn mọ ó yapa sí nǹkan yẹn ṣe rí tàbí ìta àmì bẹ́ẹ̀ náà ni ìta tí wà ní àṣẹ́kù òun náà ni ìdúrókù ṣéyí ìdúrókù ṣéyí ìdúrókàn ọ̀gáyọ̀rọ̀ jàzímì kéèyàn máa nǹkan àmọ́kọ́mọ́dà lójú ìta ń pè ní ṣákù nìyẹn àìmọ̀ ni ló fi jẹ́ sí pé ẹni tí bá ń ṣe ṣákù jáhìlù ni torí pé jáhìlù méjìlá ní a ní jáhìlùn basiqun a ní àyìmọ̀kan tó fúyẹ́ a dẹ̀ ní jáhìlùn murattabun àyìmọ̀kan tó wo àyìmọ̀kan tó pọ́nmá ó ní kéèyàn mọ̀ nǹkan kéèyàn má mọ̀ nǹkan kó dẹ̀ máa kílèm kó mọ̀ kò yẹ láyé sèyí òun náà ní idraku shay idrakan yukhalifu ma alayhi nǹkan tá ń pè ní jáàlì nọ́ọ̀tàbù nìyẹn kí ẹ̀ máa kan kí ẹ̀ sọ fún yẹn ní sí pé etí mo gbé dání yóò kí ẹ̀ ní báyìrò ni àbí kó ní húwà ni àṣejàre pé eléyìí báyìí yóò kí ni o húwà sọ̀rọ̀ pé jáàlù mọ̀rọ̀kàbù nìyẹn ẹ̀hẹ́n ìtẹ́ pè ní jáàlù mọ̀rọ̀kàbù nìyẹn àmọ́ kí ẹ bí ẹ nílò méjì eléyìí tó ní hmm, ah, ah, ó sì wá jọba yóò <laughs> ó ti àti ah, ah, ah, máa ń tá a lè pé o <laughs> àbí tíìsì tiwa ni ẹ̀rí pé ṣákù nìyẹn kò kò ní èméjì kò ní àmọ̀dájú lórí nǹkan yẹn so téèyàn bá lè ṣe ṣákù téèyàn bá jẹ́ téèyàn bá jẹ́ ẹni tí ń ṣe ṣákù jáhìlù ni aláìmọ̀kan ni kò mọ nǹkan yẹn tó pé ẹlmù ni pé kéèyàn mọ nǹkan nímọ̀ tí ò ní sí èméjì mẹ́ kéèyàn mọ nǹkan ní ìmọ̀ àmọ̀dájú tí ò ní sí èméjì mẹ́ sóyà ní ìdíyì so ẹni yìí tó ṣe àtọ́sàtọ́ tẹ́lẹ̀ fáwọn ọmọ rẹ̀ yìí aláìmọ̀kan ni kí ló fà á nítorí pé ó ṣe ṣákù nínú kúdúrọ̀ ọlọ́run ọba ó ní la ìkọ́dìrọ̀ lọ́hùn àìlèyà tí ọlọ́run ọba bá ní kápá àti gbẹmìdìde ó ṣe iyèméjì nìyẹn wàṣàkù fi qudratillah kúfùrù kíyàn ṣe èméjì nínú níkàpọ̀ ọlọ́run ọba kúfùrù ni àbí kíyàn ṣe èméjì nínú kan nínú àwọn iṣẹ́ ọlọ́run ọba àbí nínú ìròyìn ọlọ́run ọba kúfùrù ni kíyàn ṣe èméjì pé ah, sálìkì yàmọ̀ sí ìmọ̀ bàbá ìta wallahi ti di kèfèrí eléyìí náà pẹ̀lú kúfùrù ṣak kèfèrí ìmá kèfèrí ìṣe èméjì kíyàn ní ah, sọ́nà

ẹ̀sìn òpin náà ń bẹ báyìí ṣá àwọn àfáà ní náà ń bẹ àwọn àfáà sọ pé náà ń bẹ àwọn àfáà sọ pé náà ń bẹ àbí ń bẹ ṣákù nìyẹn so ẹ dákun ta ni máa ń ṣe èméjì aláìmọ̀kan àbí ẹ̀kọ́ ni ẹni tó bá mà tó bá jẹ́ olùmọ̀ tí yóò ṣe èméjì láíláí ẹni tó bá jẹ́ olùmọ̀ yẹ kí ìnú ń bẹ fún un. sórí ẹni sì kálá sáwùfọ̀tà ẹ̀lẹ́mùún. ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين علم اليقين سيبا نسي ẹni tó bá ní ilm yaqin gbọ́dọ̀ wà fún sóbà ẹni tó jẹ́ pé tó bá ń ka ṣùrùtù la ilaha illallah fún wa wọ́n ní al-yaqinu al-munafi lish-shakk pé èyàn gbọ́dọ̀ ní yaqinu èyàn gbọ́dọ̀ ní ìmọ̀ àmọ̀dájú tó tako ìmọ̀sí méjì nípa ìgbàgbọ́ so ẹni yìí báyìí ó ṣe méjì nínú kúndùrọ̀ ọlọ́run ọba láyé ń kọjú Allahu alayya ó ní tí ọlọ́run ọba àríkẹ́lá bá ní kápá àti gbẹ̀mí dìde máa á nà yí pé ni aláìmọ̀kan ni kò ni kúndùrọ̀ ọlọ́run ọba ti tó kò mọ̀ yí pé kódà bóun bá jóra àwọn tó òun káàkiri kò mọ̀ yí pé kúndùrọ̀ ọlọ́run ọba jọ ló fi sọ wí ká ṣe bẹ́ẹ̀ òun ó lè ẹ̀skẹ́pù yọ ọlọ́run ọba kò mọ̀ kó ṣe ṣá kò mọ̀ pé kúndìrì ọlọ́run ọba kò mọ̀ bí kúndìrì ọlọ́run ṣe tó bí kápá ọlọ́run ọba ṣe tó lórí gbogbo nǹkan ló ṣe kó ṣe bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ìgbà tó ọlọ́run ọba àdékẹ́lá gbé dìde kí ọlọ́run ọba àdékẹ́lá ṣe kíni kí ọlọ́run ọba ṣe fún ọlọ́run ọba forí jì nítorí wípé ọlọ́run ọba mọ̀ yí pé ó ṣaláì màkan ni kì í ṣe yí pé ó jẹ́ni tí ó láyà sọ́lọ́run ọba kò yẹ báyìí níṣẹ́ yìí àìmọ̀kan ni òjò kọ́ mọ̀ yìí pé nǹkan tóun ṣe yẹn kò lè mú wọn ẹ̀sìn fún ìyọ̀ ọlọ́run ọba ẹ̀rù ọlọ́run ọba ló bá tó fi di pé oníkan ṣeun bóye ṣeun yẹn nítorí pé táwa ti ṣeun bá yẹn ọlọ́run ọba ò ní ní kápá àti gbé òun dìde ọba yẹ kó bá mọ̀ yìí pé kò sọ́nà lè fi ọba ni kò ni a rí ìyọ́nú ọlọ́run ọba bẹ̀tẹ̀ òun rò pé bóyá tóun bá kú òun láwọn ọ̀nà kan tóun lè gbà tó yẹ sí pé tóun bá gba àwọn ọ̀nà yẹn òun lè fi escape nínú ọlọ́run ọba nígbà tó fẹ́ kú ló fi fi àwọn ọmọ rẹ̀ jọ pé ikú ti fẹ́ dé báyìí o intention ni pé tí n bá ti kú ẹjọ́ mi ná ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ̀dàlàjì síbi ẹ̀dàlàjì sí báyìí so that kí ọlọ́run bá lè kí lámọ́ fi ní kápá àti gbé mi dìde torí pé tẹ́ ẹ̀ bá ṣe mí bẹ́ẹ̀ tọ́lọ́run bá fi ní kápá àti gbé mi dìde màá jẹ́ àkàtì ìjẹ tí ò jẹ nìkan kan rí ṣé báyìí nìyí tó ilé ìbáyìí ó jẹ́ dẹ̀lílù ẹlẹ́kejì nínú àwọn àdílà tó yẹ pé àwọn afá tí wọ́n mú wá nínú àwọn afá wa méjèèjì tí a ti ṣáájú kásíra wọn tó wọ́n mú wá nínú àyà tí wọ́n ń tú. níparí àdílà ẹlẹ́kẹta kódà àwọn náà máa lò wọ́n máa ń lò gan-an wọ́n máa ń lò gan-an àwọn àkànfúra ni wọ́n máa ń lò gan-an kódà òun ni wọ́n fi gbà wípé kí a máa ṣe tàwásùl àmì kí a máa ṣe tàbárùkù kí ẹ máa wá àlùbáríkà níbi nǹkan wọ́n lẹ́bọ ni ní gbogbo tabaruk ká máa wá àlùbáríkà níbi gbogbo nǹkan wọ́n lẹ́bọ ni tó bá ti lè yàtọ̀ sí nǹkan tí ìṣẹ̀rí àníká wá àlùbáríkà mẹ́ ẹ̀rí kan máa ń bẹ tán máa ń lò hadith yìí hadith àwọn ṣòdàtàwò ahadin bil kufri àwọn tí wọ́n tètè gba islam lásìkò anábì sallallahu alaihi wasallam ìgbà tó wá gba ìsìláàmù tán kò pẹ́ wọ́n wá ń lọ sójú ogun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wọ́n wá dá ìyíká tábẹ́ sinmi wọ́n wá sọ fún ànábì sallallahu alaihi wasallam pé ànábì abẹ́ sinmi báyìí wọ́n wá sọ pé walil mushrikina sidratun yanutuna biha aslihatahum àwọn ẹlẹ́bọ wọ́n ní jí sídìrọ̀ kan tó yẹ ti pé tábà ti fẹ́ sinmi wọ́n lọ sinmi sábẹ́ igi náà wọ́n wá fi nǹkan ìjà wọn kọ́ igi yẹn pẹ̀lú àníyàn wípé táwọn bá fi ṣe tán agbára ó ti dé sára nǹkan ìjà yẹn táwọn bá mú lọ sójú ogun bẹ́ẹ̀ àwọn ò jẹjà pẹ̀lú ogun tí àwọn bá fi nǹkan ìjà. sàǹpáwọn eléyìí àwọn náà ti máa ń ṣe síwájú kan Islam gbàtà wọn gba ìta gba islam wọn wọn lọ sójú ogun pẹ̀lú anabi sọlọ lọwọ sọlọ wọn adé nǹkan bẹ́ẹ̀ sinmi wọn sọ fún anabi pé ìjà ńlá náà zata anuwaapọ kàmáyàlá fún zata anuwaapọ èyí anabi báwa náà wá igi kan tá a máa fi nǹkan ẹ̀já wa kọ́ gẹ́gẹ́ bí àwọn ẹlẹ́bọ náà ṣe jẹ́gí ní o ẹgẹ́ báwọn náà ṣe ní nǹkan tó ń fi nǹkan ẹ̀já wọn kọ́ kí lànà bí sallallahu alaihi wasallam anabi ni allahu akbar innaha sunan anabi gbọ́dọ̀ ọba tóbi anabi sàfọ̀mọ́ fọlọ́wọ́ ọba anabi ní káyì anabi ní ojú ọ̀nà àwọn tí ò kí ń ṣe mùsùlùmí lélẹ̀ anabi sallallahu alaihi wasallam sọ wọn pé laqad qultum kama qala banu musa. ní pàápàá dájúdájú ẹ ti sọ ọ̀rọ̀ kan tọjọrú ọ̀rọ̀ táwọn ọmọ Israẹli sọ fún Musa kí lọ́rọ̀ náà wọ́n sọ fún Musa wípé ija ilana ilahan kamalahu lahum ilana ìyá Musa báwa náà wá ọlọ́wọ́n ọba kan tá a fi kún ọba tá a ọba kan ti wá jẹ́ ẹ kẹfẹ́ yìí náà ẹ ọba tọ́pọ̀ báwa náà wá ẹnìkan bá a wá ọlọ́run ọba kan táàbí ṣe kéde táàbí kún ọlọ́run ọba ẹ rí i pé nígbà tó sì yá tẹ̀wọ́n padà lọ mú ẹ́ńjìlù tẹ̀wọ́n padà lọ mú ní nǹkan tán sìn ṣé bá níbi yìí so látara ìgbọ́ràn àwọn ọmọ Ísírẹ́lì náà anábì sallallahu alaihi pé laqad qultum kama qala banu Isra'ila li Musa ij'al lana ilahan kama lahum aliha anabi sọ anabi musa wa sọ fún yín pé innakum qawmun tajhalun aláìmàkàní yìí o ìjọ aláìmàkàní pẹ̀lú nǹkan tẹ́ ń béèrè fún yìí innakum qawmun tajhalun. anabi sallallahu alaihi wasallam náà wá pé àwọn sọ̀hábà yìí náà ó kò wọ́n aláìmàkàn ó fi wọ́n wé ìjọ Banu Isra'il ìjọ àwọn ọmọ Israẹli tó ń jẹ́ ìjọ anabi musa alayhi salatu salam. naam níbi báyìí ó yẹ káwọn náà fura wípé sanabi pé wọn kèfèrí naam anabi pé wọn kèfèrí pé tọ ẹ ti wá di kèfèrí báyìí tí kọ̀kọ́ gàfàrà yìí straight náà ẹ ṣẹ̀ṣẹ̀ wá ṣe ẹ wá ṣe táwọn bàbá yìí ẹ ṣẹ̀ wá tó islam gbà ẹgẹ́ bí jàbàtà ṣe máa ń sọ pé bẹ́ẹ̀ yẹn bá ti lè kó sí báyìí òun kọ̀kọ́ lẹ́ẹ̀ma náà tó ń bá wa lẹ́ẹ̀ma tán ṣé bá níbi yìí so nígbà yẹn lòun ẹ̀jẹ̀ máa ṣàlàyé fún un tó yọ ẹ̀sẹ̀ tó wá yọ ẹ̀sẹ̀ wá di pé yọ ẹ̀sẹ̀ wá tó ra rẹ̀ ṣe. naam aya tí mo kà yẹn tánàbí sallallahu alaihi wasallam kà fún wọn ó wà nínú suratu al aya one twenty one thirty eight ó ní wajawazna bibani Isra'ila al-bahra. وجاوزنا ببني إسرائيل البحر فأتوا على قوم يعكفون على أصنام لهم قالوا يا موسى اجعل لنا إلها كما لهم آلهة قال إنكم قوم تجهلون آية المقاين ọlọ́run bá ní amú àwọn ìjọ banu àwọn àwọn ìjọ àwọn ọmọ ìsírẹ́lì amú wọn kọjá ní ẹ̀gbẹ́ amú wọn kọjá nínú odò odò tí wọ́n kọjá nínú ẹ̀ nígbà tí fìràwọn ẹ̀ ń lé wọn yẹn fàátàwà àlàkọ́mi ya'kufuna ala asnamin lahum wọ́n wá kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ìjọ kan tí wọ́n ń sin òòṣà wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn ìjọ kan tó ń sin ya musa wọ́n sọ pé ìrẹ musa ìjà ìlànà ìlàhà báwa náà wá ọlọ́run ọba míì táàfi sọ̀pọ́ọ̀tì ọlọ́run táàfi kún ọlọ́run ọba kàmáàlàhùn àlíhà ẹgẹ́ bí ó jẹ́ pé àwọn olóòṣà náà ẹgẹ́ eléyìí náà jẹ́ pé sọ kan ni wọ́n ní qala innakum qawmun tajhalun anabi musa bá sọ yí pé dájúdájú ń kọ́ o ìjọ aláìmọ̀kalẹ̀ yìí ṣe yìí ẹ̀ ń ṣe ma nípa títóbi ọlọ́run ọba lélẹ́yìí ẹ mọ̀ yí pé ọlọ́run ọba ọba tó tóbi láti gbọ́ gbogbo bùkátà yìí ni tó yẹ pé ẹ bùkátà kẹ́ ẹ mú ẹlòmíì papọ̀ mọ́ ọlọ́run ọba mọ́ síwájú ya ọlọ́run ọba tóbi ó tóbi gbogbo gbogbo bákan náà ẹ jẹ́ láì mọ̀kan ẹ mọ̀ nípa wípé ìbáàdà kò tọ́ sí nǹkankan ẹ̀mí àyàfọ́ ọlọ́run ọba nìkan òun náà lọ́tọ́ ká máa ṣe ìbáàdà fún innakum qawmun tajhalun. náà eléyìí báyìí eléyìí náà gbà wípé nínú àkídà ẹbẹ gbà wípé nǹkan tí wọ́n sọ yìí ọ̀rọ̀ kúfùrù ni. tóun ti bẹ́ẹ̀ anábì sallallahu alaihi wasallam ẹ̀dárọ̀ wọn anábì fún wọn láì màkà pálá anábì fún wọn ní excuse pálá ìmàkà ni wọn pé aláìmàkà anabi sallallahu alaihi wa sallam tó ń ta ìmọ̀ kan wọn. ànábì ò kàfọ́rọ̀ wọn ànábì ò kò wọ́n ní kèfèrí bẹ́ẹ̀ lànábì sallallahu alaihi wasallam sọ pé kán ti táwọ́bà kán ti tẹ̀jìdìdù islam wọn kán tó islam wọn ti lọ́tún nítorí pé wọ́n ti di kèfèrí gẹ́gẹ́ bí jàbàtà ṣe máa ń sọ yí pé bẹ́ẹ̀ bá ti lè kó sí pẹ́rẹ́ báyìí ó ti di kèfèrí òun ó pè ń kèfèrí straight àwọn ẹ̀rí la rí tọ́jọ́ sí pé a rí àwọn tó kó sí tọ́yẹ́pà anábì sallallahu alaihi wasallam kò bá wọn lò níbà ló kèfèrí kò dẹ̀gbẹ́ dájọ́ kèfèrí wọn lórí lórí ẹ̀ nípa anábì sallallahu alaihi wasallam ó fún wọn ní àwíjàre wípé aláìmọ̀kan ni wọn so eléyìí báyìí òun náà ni àwọn hujjaj eléyìí tí a láǹfààní àti yẹ̀wò lálẹ́ yìí nítorí pé ọjọ́ ti lọ so a dẹ̀ ní bóyá bíi béèrè bíi mélòó kan níwájú wa tí a fẹ́ wòye sí so inshallah ta'ala a máa fẹ́ nu ẹ̀ a máa fi ẹnu ẹ̀ jóná pẹ̀lú gbọ́lọ́wọ́ ba títí ọ̀sẹ̀ tí ń bọ̀. eléyìí báyìí tó kù tá a fẹ́ yẹ̀ wò bóyá bí ẹ̀rí kẹsí méjì mẹ́ta àti àwọn àwọn àfa àti wọn mú àìrúsí ìjáde tá a sọ yìí gan kí làwọn májẹ̀mú tí wọ́n fi sí ṣé báyìí nìsín táàbì mọ̀ yìí pé àwọn òkè ń kàfárọ̀ yàn wọn kì í pè yàn ní kéfèrí ẹgẹ́ bí ọkùnrin jàbátá yìí ṣe máa ń pè yàn kéfèrí ṣé báyìí nìsín ẹ pé àwọn ẹ̀rí mẹ́ta tá a mú wá àwọn ẹ̀rí kan kó lágbára gidi gan ṣé báyìí nìsín tó pé anabi sallallahu alaihi wasallam gan olókun wa nírò nípa rẹ̀ pípé nǹkan báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ bánabi ṣe bá wọn lò òun náà ni pé anabi òkè wọn ní kéfèrí سبحان الله عليك لك أسأل الكوكوا ولا لا إله إلا الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك Jazakumullahu khair. àwọn béèrè tí wọ́n béèrè mo tẹ̀lé pé ọ̀pọ̀lọpọ̀ béèrè òun náà kò bá mu tó kò fẹ́ jọ béèrè pé ẹlẹ́kùn ìbára tẹ̀ ń sọ yìí gbogbo àlàyé tẹ̀ ń ṣe yìí ṣé èkó ti fà fúfà ṣe pé ilé rẹ̀ ṣe béèrè ṣe àfáwàmọ̀ bọ́ fa àfáwàdíwà dáhùn ilé bọ́yá jàbátà ìfà fúfà pàtó wà ní tìjàníyà àbí wọ́n ti lù nìkan lé nígbà tó wà ní ẹgbẹ́ àwọn eléyìí òfò káwọn máa gba àsìkò ara wa tó àwọn tó fẹ́ jọ béèrè òun ni pé wọ́n nígbà anabi nìkan òun ni ká máa tẹ̀lé sọ á pé ìgbọ́ ní àáfà kankan tí a máa gbọ́ ọ̀rọ̀ rẹ̀ kí kálukú lọ kó sì máa lọ. naam wọ́n ní ìgbà tí jàbàtà tó sọ wípé anabi sallallahu alaihi wasallam nìkan ní ká máa tẹ̀lé sọ pé a gbọ́dọ̀ tẹ̀lé ẹnìkankan mọ́ wọ́n ní tẹ́lẹ̀ ìwà ń túmọ̀ sí wípé a gbọ́dọ̀ ní àfa kankan tá a máa tẹ̀lé mọ́ nìyẹn àbí bẹ́ẹ̀ lọ́kọ́ ni sọ ṣé ìtumọ̀ síbẹ̀ ṣé nǹkan tí jàbàtà ń pè wá sí nìyẹn ṣẹ̀rí ọ̀rọ̀ tó sọ yìí wípé ànábì sallallahu alaihi wasallam nìkan ní ká máa tẹ̀lé ọ̀rọ̀ yìí kalimatu haqqin urida biha al-batil gbólóhùn òdodo ló sọ àmọ́ aburú ló ń gbé sábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí Ali ibn Abi Talib gẹ́gẹ́ bí ó sì sọ fún àwọn Khawarij àyẹ̀gẹ́ bóyá sọ fún àwọn kọ̀wárì nígbà tí àwọn èèyàn Muawiya tí wọ́n na mùsùlùmí sókè tó sọ pé baynana wa baynakum kitabullah táwọn kọ̀wárì ti sọ pé Ali la nuqatilu qawman yad'unana ila kitabillah ààrẹ máa jà pẹ̀lú àwọn ìjọ tó ń pè wá sí tìrọ lọ́wọ́ bá máa Ali sọ fún àwọn sọ̀háb àwọn kọ̀wárì yẹn pé àwọn tẹ́ orí dàbí alibáwọ̀kì ọ̀rọ̀ dúdú ni àmọ́ ìbàjẹ́ nágbà pẹ̀lú ẹ̀ nágbà lè lábẹ́ rẹ̀. dúró náà nìkan tíjà bàtà ń sọ yìí. sẹ́rí anabi sallallahu alaihi wasallam nìkan òun náà ló yẹ ká máa tẹ̀lé nítòótọ́. òun nìkan òun lọ́wọ́ bá alẹ́ kẹlẹ́ rán sí wa tá máa tẹ̀lé. ìtumọ̀ rẹ̀ ni wípé tí a bá rí pé ìkan nínú àwọn àfa tó bá sọ̀rọ̀ tó takú ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam sóyè bá ní a fi tọ̀ a fọ̀rọ̀ afọ àyẹlẹ̀ a tẹ̀lọ́rọ̀ anabi sallallahu alayhi wa sallam. ṣùgbọ́n ìdí mo sọ pé ìbàjẹ́ lòun gbà lérò pẹ̀lú ẹ̀ sọ̀rọ̀ pé láì sí ìméjì mbẹ́ gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ sí yìí sọ̀rọ̀ pé tá a bá rí èèyàn kan tó bá sọ̀rọ̀ tó bá takò ọ̀rọ̀ ànábì ànábì sọ̀rọ̀ kan ànábì ní báyìí ní nǹkan rí ẹnìkan wá ní òrí bẹ́ẹ̀ ẹ dákun ta látẹ̀lé náà méjì sẹ̀ǹpá ànábì sallallahu alaihi wasallam látẹ̀lé ṣùgbọ́n báwo láti mọ̀ wípé ìtẹ́niyẹ sọ takòtà nẹ́bì báwo láti mọ̀ sẹ́mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ àfà tí wọ́n kéwú àwọn náà ní ó jẹ́ kó yé wa pé ìtẹ́niyí sọ o ó lòdì sí ìtànẹ́bì sọ ẹ̀rí lélẹ́yìn ẹ̀rí lélẹ́yìn ìwọ́tọ̀ ẹ̀ńtà sọ wípé kó má tẹ̀lé ìtẹ́nìkan bá sọ tó yà pásítà nẹ́bì báwo lòwó ṣe mọ̀ ntánẹ́bì sọ nígbà tó wọ̀n mọ́ kéwú àbí ẹ̀kọ́ ni ṣe mọ̀ pé òun náà ò lè mọ̀ ntánẹ́bì sọ kò lè lè mọ̀ pé nǹkan tá a bá yìí sọ tako tànẹ́bì tí kèé bá ṣe wípé àáfà sọ fún un lẹ́bi mọ̀ wípé ìtẹ̀lé ànẹ́bì ó ń bẹ níbi ìtẹ̀lé àwọn àáfà tí wọ́n bá ń pè wá lọ síbi kìtàbà àti sunna tó bá ń pè wá lọ síbi ọlọ́run bá wí ànẹ́bì wí nítorí pé àlè mẹ́ńtà nẹ́bì wí àlè mẹ́ńtà náà bá ń wí àyàfi kágbà lẹ́tọ̀dọ̀ àwọn tí wọ́n ké tí wọ́n mọ̀ àwọn ni ó sọ fún wa tó bá jẹ́ sí pé gẹ́gẹ́ bóun náà ṣe máa ń sọ ni wípé ànẹ́bì nìkan la ní láti tẹ̀lé àní láti tẹ̀lé àfa kankan àwọn ọmọ rẹ̀ tí wọ́n ń lọ sí mọ̀hádọ́rọ̀ rẹ̀ sọ́yìn tó wáyé pàfà òwúlò tí bàbá lòun náà ń pera rẹ̀ àbí pé ẹ̀ bá wọ̀ gbà pàfà ni àfáà ní ń pera rẹ̀ tọ̀ tó bá yẹ sí pé ànábì nìkan àbùkátà kátẹ̀ láwọn àfáà àwọn ọmọ rẹ ti ń lọ sí wàásí sọ fún wọn pé kán lọ wàásí mọ́ torí àbùkátà fà wà wá wá quran wà lọ rà fún wọn quran nìkan náà ni o àti hadithu o ò dẹ̀ níra ti bukhari o níra ti muslim o ò níra nasai o níra ti tabudawud timidi o níra gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ìwọ náà ó lọ gba tiẹ̀ wá látọ̀dọ̀ ànábì torí àwọn àbá òwúlò àbí àwọn ará àbùkátà àwọn àbá àníkan nínú àwọn ọmọ jàbàtà èyí ń fi ẹ̀jì ya gánná àwọn ń sàlàyé fún bá ń gbọ́. ó ní mẹ́ta fún mi ní orí àbá èmi ò nídìí ẹ̀ rárá ìnídìí tó mẹ́ta fún mi nílé o èmi ò ìfẹ́ níṣẹ́ ìnídìí ẹ̀ níṣẹ́ ìnídìí ẹ̀ kí ló fà á. ó ní Albani ṣe tafsir èmi náà lè ṣe tafsir fúnra mi náà èmi yẹn Albani <laughs> ọmọ jàbàtà nípa ọmọ jàbàtà àsọpọ̀ ga jàbàtà fa jàbàtà gan fúnra rẹ̀ ò lè ṣe tafsir ká má sọ ọmọ jàbàtà jàbàtà gan fúnra rẹ̀ sẹ́ wallahi kò lè ṣe tafsir àìmọye ayé A fún jàbàtà tó bá dé dàbí rọ tó bá dàbí rọ ẹ jẹ́ ká pè wá síra wa ń fún ní àwọn ayé àkàn wallahi kò ní rí tú ń fún tó bá dàbí rọ tó bá yẹ pé ó gbé fóònù mi mo lè pé fa nkun ní àwọn ayé àkẹ́gbẹ́ kó tu ẹ rí i pé pèmí padà yọ sọ wọn <laughs> fi já kórìí tu àlóhùn gan ò lè ṣe tẹ̀síìrì ká má sọ yí pé ìwọ sọ pé Albani ṣe tẹ̀síìrì ìwọ náà ṣe tẹ̀síìrì nìyẹn ẹ kìíní kan ò nídìí fúnjẹ míyàwó nídìí ẹ nídìí ẹ lọ ìlú yẹn bẹ ìlú yẹn bẹ. wàlá ìkọ̀kọ́ náà bọ̀rọ̀ wọ́n ń pè yín wọ́n ń pọ̀ wọn ní Ahmed inú nìkan ṣìkẹ́ tó wà tàbúyá sí ìjọsìn báyìí. wàláì tẹ́bà ń pariwo ní sẹ́ ìmọ̀ ń pariwo ní. so bẹ́ẹ̀ náà ni ọmọ àbúbèjì yẹn náà sọ bẹ́ẹ̀ náà ni jàbàtà náà sọ síbẹ̀ ní sísọ ọ̀rọ̀ burúkú lọ̀rọ̀ yẹn èyí ò lè mọ ẹ̀sìn láì ṣe pé látọ̀dọ̀ àwọn afa kàlẹ́bí sallallahu alaihi wasallam sọ pé al-ulama warasatul anbiya wa inna al-anbiya'a lam yuwarrisu dinaran wala dirhama wa innama warrasul ilm faman akhadha bihi akhadha bi hadhin wafir hadith wa an-nusun abi dawud sọ àwọn àfọ àwọn yìí àwọn ni wọ́n jogún sí àwọn ànábì ọlọ́run ọba làwòláhù tí èyí bá ṣe pé ọlọ́run ọba àlékelá fi wọ́n ti sábà bí wa àbá ti mọ̀nà wà ilá jamaa wàlọ́hìn azim tí èyí bá ṣe pé ọlọ́run ọba àlékelá lọ àwọn afáyín ní sábà bí mọ̀nà àlè máa ti ń jẹ́ hadith ànábì torí pé ìwọ ò ní dá hadith ànábì láyé àfikọ́ gbọ́dọ̀ Bukhari ó lè máa hadith anabi láyé àbíkọ́ gbọ́dọ̀ muslim àbíkọ́ gbọ́dọ̀ imam ahmed àbíkọ́ gbọ́dọ̀ imam malik kọlọ́wù mọ́tọ̀ wọn àbíkọ́ gbọ́dọ̀ abu dawud àbíkọ́ gbọ́dọ̀ tirmidhi àbíkọ́ gbọ́dọ̀ nasa'i kọ́ gbọ́dọ̀ ibn majah àbíkọ́ gbọ́dọ̀ gbogbo àwọn àfa wọ̀nyí inú tíra àwọn ìgbìyànjú tí wọn àwọn ni wọn lọ kó hadith jọ tó bá yẹ pé wọn wúlò ni báwo lè ṣe é ṣe dọ́dọ̀ tiwa tá a bá nàbì láyé jàmáà a bá nàbì láyé hatta alukur'an àwọn ni wọ́n gbẹ̀gbà wa rẹ̀ fún wa àbí bẹ́ẹ̀ kọ́ ni tàbí tó jábọ́ sí sámà tó jábọ́ sí lẹ́yìn ni tó jábọ́ sí fámìlì àwùjọ yìí ni gbàdí ẹ̀kọ́ jábọ́ sí fámìlì àyìnrì wáyà náà ni wọ́n gbà wá ni àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn kan ló gbà wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam àwọn kan ló gbà látọ̀dọ̀ tiwọn náà àwọn kan ló gbà látọ̀dọ̀ tiwọn náà tó fi dọ́dọ̀ wa lónìí so iṣẹ́ àwọn àfáà nìyẹn ṣé bá nísìn yìí so àwọn àfa ọlọ́wọ́n bá lékelá pè wá síbi ká máa tẹ̀lé wọn nígbà tó bá ń pè wá lọ síbi kìtàbà àti sunna tó bá ń pè wá lọ síbi al àti sunna ni mo sọ pé ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ òdodo ni àmọ́ tó ń gbà lérò lábẹ́ ó fẹ́ dá àwọn èèyàn kúrò lẹ́rìn gbogbo àwọn àfa ó fẹ́ pèsè sọ́dọ̀ ara ẹ̀ nìkan torí jàbàtà mo fi ọlọ́run ó ń fi ẹnìkan rinlẹ̀ ló fi jẹ́ pé yóò máa kọ̀ǹdẹ́mù gbogbo àwọn àfa òun nìkan ni ọmọ wa tẹ́bá ní tó mú àyẹ̀wò ní ẹ tẹ́lifùnù tẹ́míyà náà lọ́dọ̀ ọ̀rọ̀ tọ̀láàkì mú wa ọ̀rọ̀ burúkú ló sọ Ibn Taymiyyah àfọlọ́dà mú wa àwọn fuqaha síwájú ibùdó tẹ́mí àwọn wà lórí ọ̀rọ̀ kan ládùúgbò yẹn bá ti sílẹ̀ mẹ́ta bifamin wahid lẹ́nu kan ṣoṣo ẹ̀kan náà wọ́n kà sí tó jẹ́ ibùdó tẹ́mí ló mú wa alimami Ibn Qayyim dẹ̀ sàlàyé ẹ̀ wọ́n fẹ́ sọ pé ibùdó tẹ́mí ìgbà tí ibùdó tẹ́mí àti dámásálà kan mú wa yẹn òun náà lè dámásálà mú wa ẹ wá bí ọmọ yìí léèrè lọ́mọ jàbátá yìí

inú bolo ti yina ó nínú Bukhari ti sáájú rẹ̀ rí inú àbọ̀ ọmọ tó ni abáàsì ni ó ní àdìsí yẹn bóyá àwọn bóyá ibo ni wọ́n ti wá rí olóhùn inú sọ Muslim ni àwọn sì láwọn bọ́lá àwọn sára fòrí Muslim gẹ́gẹ́ ẹsẹ̀ yẹn ni òun ti sáájú rẹ̀ ni wọ́n fi rí lòun náà àwọn kan náà yìí tó tẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn afọ́jú olóhùn rí nǹkan tí ẹni tó lójú méjì ò rí sọ̀rọ̀ ọ̀rùn sá àwọn olójú lè má rò àwọn wọ́n lè má rò pàṣọ funfun ni àwọn olójú <laughs> afọ́jú lọ pàwọn tó lójú lè má rò pé ìwọ wà lọ́mọ ìwọ tó rí náà ṣùgbọ́n ti mọ̀ pé àná nìyẹn tó kọ́nà ọba kó sànù wa ọ̀rọ̀ yìí ó fẹ́ fi ó fi ń pèpè kúrò lọ́dọ̀ àwọn afa sunna ó fi ń pèpè sọ́dọ̀ ara ẹ̀ ni tẹ́ bá dẹ̀ ń sàkíyèsí ṣe tí ẹ̀bí ó sì máa ṣe nìyẹn èmi nìkan ṣe bẹ́ẹ̀ o èmi dúró dédé gan o èmi ò à èmi ò kí ẹ mọ sọ pé òun dúró dédé gan ẹ mẹ́gbọ́ ọ̀rọ̀ yẹn tọ́lọ́ bá dìgbà lọ́kọ́ wà láti zẹ́kù ànfúsẹ́kù wà àìlẹ́mú bímẹ́ni sẹ́kọ̀ àlẹ́mùtàrà ilẹ̀ lẹ́yìn ìzẹ́kù ní ànfúsẹ́kù balìláwù zẹ́kì mẹ́yẹ̀ṣà. kí ẹ mọ wá sọ pé èmi ní kan ṣe gan èmi dúró dédé gan tèmi o èmi ò èmi ò ń mo lé gan àwọn èèyàn sì mọ̀ mí pé mo lé gan lẹ́nu jẹ́rí nìyẹn o mo dúró dédé gan mo dẹ̀ gbọ́ súnà yẹ o mo ní ma gan o mo gbọ́ súnà yẹ gan èmi gbọ́ súnà yẹ tẹ̀mí o èyí lè gbọ́ ta <laughs> wàláì gbogbo ilé tó ń sọ nǹkan ló indikéètì kó gbọ́ súnà yìí wàláì torí ẹni tó bá gbọ́ súnà yìí lérí inú tíra àwọn afáàkàlà yìí kama ni ah, wàláì mo gbọ́ súnà yìí gan o mo lé gan o mo dúró dédé gan mo tẹ́jẹ́ ń jọ́jà rẹ̀ nìyẹn èèyàn jẹ́ kí ń jọ́jà ara yẹn àwọn èèyàn ní ó jọ́jẹ ṣé báyìí ní tìyí so kéde kúwọ̀ ló jọ́jà rẹ̀ so kọ́nà bá kó sànù wa so wọ́n ti ṣàlàyé pé eléyà alákọ̀ọ́kọ́ yẹn kì í ṣe béèrè so àwa náà mọ nǹkan tó rọ́ọ̀lù bóyá ó ti fàfàkùfà ń tòótọ́ ni bóyá lórí ẹ̀bí yìí ni àmà bóyá ń gbà tó wà ní jìbìtì bóyá nínà tí wọ́n nà á bóyá òun lọ fọwọ́ bà ni àmà ṣé báyìí ní ṣe ẹnìkan bíi mílíọ̀nù

sàn pé ẹni tá ń lẹ́rí rẹ̀ mọ́ gidi sàn pé orí orí orí egbe dàrú orí tí o sì fi bẹ́ẹ̀ pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà <laughs> orí tí o pé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kí wọ́n tún máa làámọ̀ gidi so ẹni tó rí ẹ pé gan hundred percent gan sábà làámọ̀ gidi gan nǹkan lè nǹkan lè omi lè tẹ̀yìn wọ̀ mílíọ̀nù ká má sọ ọpọlọ tí o tí o fi bẹ́ẹ̀ dúró tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ká tún máa làámọ̀ gidi mo ní so àwọn possibilities àwọn possibilities wà kó jẹ́ sí ẹni yìí o problem so ibà ní psychologically so kọ́lọ̀ bá lẹ́gẹ́lá kó sànù wa kọ́lọ̀ kó fi ọ̀nà mọ̀ wa kọ́lọ̀ bá lẹ́gẹ́lá kí ó wà pẹ̀lú wa ọ̀làlá ilaha illallah so torí pé pé ọba ní problem títí di sìn ìyá rẹ̀ kèfèrí ni ogún ìyá rẹ̀ nísìnyẹ lónìí àmọ́ gbogbo ìdájọ́ kèfèrí pátápátá lólòrò ìyá rẹ̀ lórí àmọ́ ìdájọ́ tó gún nìkan ni òrí lò kí ló fà á ọ̀bẹ̀ ń bẹ́ẹ̀ <laughs> ìbámu lọ jẹ́ fámìlì yín kí n lọ́jọ́ mọ̀ ìyá kẹ́nà pẹ̀lú rẹ̀ wàláì tàlà ò ní gba kọ́bọ̀ ní ogún bó ṣe lúlù èmi àti olùra wa wàláì nítorí pé tó fi ní gbẹ́dájọ́ kèmí léyà mi lórí pé ọwọ́ adìdí ogún wà jogún láíláí wàláì ò ní jogún àjọjọ fàá tí ó tora wọn sera ni bi njogun kódà njọgbọn <laughs> ó kú ológun njọgbọn yẹn bí sí sùkọ́nà wa kó sànù wa subhanaka alhamdulilayi ṣọlá ilaha illa anta astaghfiruka.